والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وآله وسلم سيد المرسلين وأفضل الصالحين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم البعث والنشور السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọba náà fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ìtẹ̀síwájú àwọn ohun tí ó máa ń ṣokùnfà lílẹ̀ ìgbàgbọ́ eléyìí tí a máa gbé ẹ̀wò lálẹ́ yìí òun náà tún ni ọ̀kan nínú àwọn nǹkan tí ó lè ṣokùnfà lílẹ̀ ìgbàgbọ́ ẹni àfáà ní adamul iktimam عدم الاهتمام بقضايا المسلمين ولا تفاعل معها لا بدعاء ولا صدقة ولا إعانة فهو بارد الإكساس تجاه ما يصيب إخوانه في بقاء العالم من تسلط العدو والقهر والاضطهاد والكوارث ويكتفي بسلامة نفسه وهذا نتيجة ضعف الإيمان فإن المؤمن بخلاف ذلك قال النبي صلى الله عليه وسلم إن المؤمن من أهل الإيمان بمنزلة رأسه من الجسد يألم المؤمن لأهل الإيمان كما يألم الجسد lima firas nínú àwọn àmì lílẹ̀ ìgbàgbọ́ adam al-iktimam bi kọ̀dọ́ya al-muslimin àìmọ́mọ́ ní àkólé kan nípa àwọn tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀yẹ ni tí wọ́n jẹ́ mùsùlùmí lágbàáyé wala tafa'ul ma'aha èyí àti àìmọ́ gbarata pẹ̀lú àwọn kan tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀yẹ ni láàbì du'ain àdúrà ló kéré ò máa fi ránṣẹ́ sí wọn wàlà sọ́dọ̀kọ ìtọrẹ àánú ò ṣe fún wọn wàlà ìhánà kódà ìrànlọ́wọ́ kankan kò wá látọ̀dọ̀ rẹ sọ́dọ̀ àwọn ọmọ àyà tí ara ń ní àbí tí wọ́n ń gbẹ nígbèkùn ẹnikẹ́ni táwọn nǹkan wọ̀nyí tí ò bá ti kún lójú ká lọ mọ̀ dájú ṣáká wípé ìgbàgbọ́ onítọ̀hún ó mẹ́hẹ̀ ìwọ́n ń jẹ òun mu òun sùn nírọ̀rùn òun jí nírọ̀rùn ẹlòmíì ń bẹ nú àwọn ọmọ ẹ̀yà tí wọn ò rí jẹ tí wọn ò rí mu tí wọn ò lè forí lé sùkà sun ìfọ̀kànbalẹ̀ kódà ẹlòmíì ò lè sunu lé rẹ̀ mọ́ fún wàhálà àti ìdààmú fọwọ́bárì lórí ìsáàs irúfẹ́ ẹni tí a ń sọ yìí ìfúra mọ́ rẹ̀ yóò tutù ní tábàlẹ̀ yẹn bárì lórí ìsáàs ẹni tí nǹkan kan yìí ta lára kìí gbárata kìí gbárata fún nǹkan kan bó ti wùlẹ̀ ọmọ. Karama ní ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí fọwọ́ báàrídùl exas ìfúramọ́ rẹ̀ yóò tutù kò tara wọ́n ní fọwọ́ báàrídùl exas irú ẹni báyìí lẹ́ni tó tutù ní fúramọ́ tùjá ma yusibu ikhwanahu sí ẹni tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ìyá rẹ̀ fi baqa'il alam níbi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé min tasalluqil adu níbi káwọn ọ̀tá ó jẹ gàba lórí àwọn mùsùlùmí nínú ìlú wọn gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ní Palestine abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kí ọmọ bá ara àwọn mùsùlùmí lọ́wọ́ ń bẹ̀ kó sì bá wa dójú ti àwọn ajẹnipa Yahudi. ìjẹgàba lérí àwọn mùsùlùmí látọ̀dọ̀ àwọn ọ̀tá wọn àwọn yahudi walqahari alqahar ìkaniláyà tí wọ́n ń ṣe fún wọn wal-ittihad ìdẹ àìrójú àìráyè sínú ìgbésí ayé wọn walkawarith àti àgbáńlá àdánwò bí kí wọ́n dalé wọn wó bí kí wọ́n ju àdó olóró sí tí gbogbo èèyàn wà bí kí wọ́n fi katakata kan fi wọ́n wó ilé wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ń ṣẹlẹ̀ téèyàn ń gbọ́ káàkiri àgbáyé èèyàn gbúdọ̀ rí i gẹ́gẹ́ bí tí ó tààyàn náà lára akọ́lù ṣẹ́yìn òun náà ni kéèyàn mọ̀ fàdúà ránṣẹ́ sí àwọn tí wọ́n ń yànjẹ wọ̀nyí bó tilẹ̀ jẹ́ wípé eléyìí tá yìí ìtumọ̀ ẹ̀kọ́ ni tá a bá rí àwọn ènìyàn kan tápọ̀ra wọn ní mùsùlùmí tí wọ́n ń da ayé rú tí wọ́n ń dorí ilẹ̀ rú tó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò tí wọ́n wá kápá wọn lọ́nà kàbọ́nà míì ìyẹn ò túmọ̀ sí pé káwá máa bàrà jẹ́ pé wọ́n kápá wọn torí pé ẹni tí bá ń balẹ̀ jẹ́ Islam fẹ́ ká kápá ẹ̀ ẹnikẹ́ni torí ó jẹ́ ṣùgbọ́n àwọn ìlú Islam kan ń bẹ tó yẹ pé àwọn ọ̀tá Islam wọ́n lọ jẹ gàba lé wọn lórí wọ́n gbógun tì wọ́n wọ́n yàn wọ́n jẹ gẹ́gẹ́ bí Palestine wọn ló dáa púpọ̀ ká máa rántí wọn nínú àdúrà kí a máa ṣètọrẹ àánú fún wọn ká sì máa gbarata pẹ̀lú ìnira tó bá ń bẹ pẹ̀lú wọn ṣùgbọ́n kàkà tẹ́lómi ò fi ṣe léyìí fàyẹ̀kẹ́fì ibi sàlẹ́mẹ̀tì èyí tó kàn án ó ti tó ń tiẹ̀ sàlẹ́mẹ̀tì nẹ́fṣì ṣèbẹ́mi òun sá ti là kò sí wàhálà kankan lọ́dọ̀ tòun ọkàn rẹ̀ ti balẹ̀ pẹ̀lú ẹ̀ kò ní gbarata pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà rẹ̀ tí wọ́n ń bẹ nínú ìṣòro tá a bá wo òkè ọya lórílẹ̀‐èdè táwa wà yìí àwọn ìlú kan bẹ lókè ọya báwa ṣe jókòó ta kí mọ́gíríbì ta tún farabalẹ̀ kí iṣẹ́ àyè àwọn ò lè ṣe ń bẹ̀ ọkàn ò balẹ̀ bóyá dòwòlóró lè dùn bìkan àkójọ báyìí ọkàn àwọn èèyàn ò ní balẹ̀ ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ti sọnù gbogbo àwọn tírú àwọn kan báyìí bá ń ṣẹlẹ̀ sí nínú àwọn ọmọ ìyá wa a gbọ́dọ̀ gbarata kó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa àkọlù ṣe ká máa ṣàdúrà fún wa kọ́lọ́wọ́n bá kó bá rán sí àlàáfíà sí gbogbo agbègbè náà gbogbo àwọn tán wá yídó borí tí wọ́n ń ta fa kórílẹ̀-èdè nàìjíríà mọ́fọ̀kànbalẹ̀ abẹ́lẹ́wọ̀n bá nítorí rẹ̀ ọlọ́wọ́n bá dójú tó wa o ọlọ́run bá tú àṣírí wọn rahmatuka ya rahman rahim wa hadha natijatu dọ́àfil iman eléyìí irú ṣèṣì báyìí òun náà ni àbájáde lílẹ̀ ìgbàgbọ́ fa innal mu'mina bi khilafi dhalik torí pé ẹni tó bá jẹ́ mùmíní gidi òun ó yàtọ̀ sírù ṣe báyìí o mùmíní nínú rẹ̀ ò ní máa dùn kí nira máa kan ọmọlàkejì inú mùmíní òní máa dùn kó máa pamẹ́lẹ́kún jayé ìwọ ń rẹ́rìn àwọn èèyàn kan ń sunkún inú èèyàn gẹ́gẹ́ bí mùmíní ò gbọ́dọ̀ dùn sírú nǹkan báyìí à ń bèlè ntàsí pé kó tó wá jẹ́wọ́ lo jẹ́ sábàbí ìbànújẹ́ wọn nítorí ìdùnnú tiẹ̀ kọ́lẹ̀ nàbí sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run tí kàdìgọ́ ọlọ́run bá ń bẹ fún sọ wípé إن المؤمن من أهل الإيمان بمنزلة الرأس من الجسد dájúdájú mùmìnì láàrin àwọn tó ní ìmánì bí ẹgbẹ́ rẹ̀ àpèjúwe rẹ̀ rà gẹ́gẹ́ bí bimanzilati ra'si minal jasad ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ipò tí orí wà ní gbogbo ara ni torí pé tí ìnira bá kan orí yóò kan gbogbo ara tó kù ya'lamu al-mu'minu li ahli al-iman gidi ẹ̀ta èrò yóò mọ bá a fínra nítorí àwọn ọmọ ẹ̀yà rẹ̀ tí wọ́n jẹ́ ahli al kama ya'lamu al-jasadu lima fi ras gẹ́gẹ́ bó ti jẹ́ pé orí yóò mọ kẹta èrò pẹ̀lú nǹkan tó gẹ́gẹ́ bí gbogbo ara náà ṣe máa ń kẹta èrò pẹ̀lú nǹkan tó bá ṣẹlẹ̀ sí orí nìkan tòlẹ́ yìí ó ń fi yọ wípé a ò gbúdọ̀ mọ́ lulu bámúbámú ni mo yó èmi ò mọ̀ bóyá ebi ń pa ẹnì kọ̀ọ̀kan ká jẹ́ ẹni tí ó láàánú ọmọlàkejì bí wọ́n ṣe fẹ́ kọ́rọ̀ tí ó já sí ronú pé kọ́rọ̀ ọmọ ìyá rẹ̀ náà kó ní ó já sí bó ṣe fẹ́ ká burú ṣẹlẹ̀ sí ọ má gbèrò aburú sọmọlàkejì nínú àmì pípé ìgbàgbọ́ òní eléyìí wa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni la yu'minu ahadukum hatta yuhibba li akhi ma yuhibbu li nafsi òjíṣẹ́ ọlọ́run ọba ní ìgbàgbọ́ ẹnikẹ́ni nínú yín kò tí ì pé o ó dìgbà tó bá ń fẹ́ fún ọmọlàkejì tí wọ́n náà ń fẹ́ fún ààrẹ so ìdí nìyí tí àfa wa Muhammad Sọ́ọ̀lì al-Munajjid tí wọ́n fi fi eléyìí náà sí abala pípé ìgbàgbọ́ ẹni tí ò bá wá sírú eléyìí lọ́ràn rẹ̀ ìyẹn ń túmọ̀ lílẹ̀ ìgbàgbọ́ orúfẹ́ níbẹ̀ abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kó jẹ́ kí ìgbàgbọ́ wa pé kí a sì lè jìnnà sí ìmọ̀tara ẹni nìkan ìdí nìyí tó fi jẹ́ pé n tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nu àti lórílẹ̀ wa àìnígbàgbọ́ ni wọ́n pẹ́ gbàgbọ́ ń bẹ ẹnìkan ní kó gbogbo owó jẹ kó ní kébi máa pa ìgbàgbọ́ tòótọ́ nínú ọlọ́run tó pé yóò jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹ̀tọ́ tó bá ń bẹ lọ́wọ́ wà iman nínú urul ukhuwati bainal mutaakhikhayni bainal mutaakhikhayn naam bainal mutaakhiyin nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ ìfisọ́mù oral okhuwa o náà ni jíjá okùn ìjọmọ ìyá kí okùn ìjọmọ ìyá kó já láàrin àwọn tí wọ́n múra wọn ní ọmọ ìyá okùn ọmọ ìyá ìgbàgbọ́ òun ìgbàgbọ́ ni a fi máa de okùn ọmọ ìyá tí gbàgbọ́ tó bá ti mẹ́hẹ òpó ọmọ ìyá náà ó máa mẹ́hẹ tá a bá ń sọ wípé innamal mu'minuna ikhwa gbogbo àwa mọ̀mìnì kí ni wá o ọmọ ìyá ni wá ṣùgbọ́n tó lè jẹ́ kí ọmọ ìyá yìí ó gún òun náà ni kí gbogbo wa ká nígbàgbọ́ tó kún nínú ọlọ́run ẹni tó pera rẹ̀ ní mùsùlùmí tó ń gbẹ́bọ bóò ni ìjọmọ ìyá rẹ̀ àti ẹ̀ bóò ló ṣe lè gún ẹ tó pọ̀ rẹ̀ ní mùsùlùmí tí ń mutí ọmọ ìyá rẹ̀ náà ni ṣùgbọ́n ìjọmọ ìyá yìí ò lè ṣe kí ni o lè kò lè pé dáadáa ẹ tó pọ̀ ní mùsùlùmí tí ń mugbó tó ń wúwo àgbèrè tó ń ṣe sìnà ẹni tí máa ń jẹ́ kí ìjọmọ gún dáadáa òun náà ni pípé ìgbàgbọ́ wa bá ṣe pé bó ṣe kún sí ìmọ̀ kọ́kàn ó fà mọ́ra ṣùgbọ́n ẹni tó ṣe wípé olùyapa àṣẹ ọlọ́run ni olùlùdì sífẹ́ ọlọ́run ni lọ́sàn-án lóru gbogbo tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ni máa ṣe ẹni tó bá jẹ́ onígbàgbọ́ kò lè fẹ́ràn rẹ̀ dénúdénú akálàṣe yóò máa bẹ lọ́run fún pé kọ́lọ́run ọba kó ṣe kí ni o tún ṣe kó yí padà nínú lílẹ̀ ìgbàgbọ́ òun ni jíjá okùn ìjọmọ̀ ẹ̀yà yakulu aleyhi salatu wa salam òjíṣẹ́ ọlọ́run tí kàgbọ́n bá ń bẹ wọ́n sọ pé ma tawadathnani fi Allahi azza wa jal aw fi islam fayufarraq baynahuma awwalu dhanbin wa fi riwayatin ففرق بينهما إلا بذنب يحدثه يحدثه أحدهما ونوشي الله محمد صلى الله عليه وسلم ó ní àwọn èèyàn méjì kan ò ní máa nífẹ̀ẹ́ ara wọn ní tìtorí àbí nínú Islam káwá sàdédé rí wípé fàyòfọ́rọ̀ ọkọ̀ bẹ̀yìn náà wù mọ́ a bá rí wípé wọ́n bá túká wọn ò bá bára wọn ṣe mọ́ wọ́n ní tó ṣẹlẹ̀ yẹn awolodami àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ kan ló wáyé ló ṣáájú tí okùn ọmọ ìyá yẹn fi ṣe kíni o tó fi já wọ́n fi rìwáyà tí inú ẹgbà wá mi wọ́n ní fàfúrò kọ̀ọ̀bà ìnáwùmọ̀ ilà bìdàmì tí wọ́n bá wá rí wípé àárín àwọn méjèèjì pín wọn ò ṣe bí wọ́n ṣe ń ṣe síra wọn tẹ́lẹ̀ mọ́ wọ́n ní káyà mọ̀ pé ẹ̀ṣẹ̀ kan ni yóò dídò o àdúhùmọ̀ tí ẹnìkan nù wọn tó dá ẹ̀ṣẹ̀ yẹn tó ṣẹ̀kù ẹ rí i pé àwọn èèyàn méjì tán báyìí tí wọ́n bára wọn ṣe mọ́ gbogbo àwọn nǹkan tó lè fà á ni bóyá nìkan ṣàì dá sí ìkejì náà ò ní ṣe tán àti ṣe àmójúkúrò ẹ̀ṣẹ̀ ni yóò ṣẹlẹ̀ tí òkun ọmọ àyàfi ṣe kí ni o ṣe òfin já ìmọ̀ ká ṣẹra wa àbí ká ṣẹlọ̀ lápèjúwe ìwà àtẹni tẹ́ẹ̀dìyọ jẹ́ ọ̀rẹ́ tó sì fọkàn tán ọwọ́ aràn wípé olóhùn travel òun lọ Ìbàdàn ọwọ́ anìtọ̀ ẹnìkan jẹ́ olówó kọ́ba ọgbà owó rẹ̀ lọ́wọ́ ẹ̀ èló twenty thousand ìgbà tó gbowó ó pàkàmọ́ oṣù kínní oṣù kejì ó ní ah, bóò ni owó ní ọmọ ah, tí ì fóun ó pàkàmọ́ owó ìgbà tó wá kan tó wá nìyẹn owó àtìgbà owó ti fẹ́ nìyẹn bí bó ṣe ra mọ́ o lè já okùn ìfẹ́ láàrin àwọn méjèèjì ẹ̀rí pẹ́ ni tí ó pàkámówó ẹ̀ṣẹ̀ ní tó ṣe yẹn alẹ́sàkàtàlì ìyẹn ló padà sókun nígbà tí ọ̀rẹ́ kejì náà tí ò bá lè lámójú kúrò ìjọ rẹ̀ wọn yẹn yóò ṣe kí ni o yóò tún ká àbí ó gbọ́ gbọ́ lẹ́yìn pé ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ tó finú hàn ó bẹ̀rẹ̀ sí ní bá ọjẹ́ lẹ́yìn ẹni tí ọjẹ́ yóò tún fi irọ́ mẹ́wàá yóò fi kàn tó o bá gbọ́ inú rẹ̀ ní dùn bẹ́ẹ̀ bá sì padà dọ̀rẹ́ ẹ̀ ní dàbí ọ̀rẹ́ ti pilẹ̀ yẹn mọ́ nítẹ́ni yẹn ṣe ẹ̀ṣẹ̀ ni lóbi jẹ́ pé okun ọmọ ẹ̀yà ní tó lè jẹ́ ọmọ gúrégé òun náà ní káwa ẹnìkíní ká jìnnà sí ìyapa àṣọ lọ pẹ̀lú ṣíṣe ra wa àbí ṣíṣe ọlọ́run subhanahu wa ta'ala ẹni tí èèyàn rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ tá a jọ ń ṣe tọ́lọ́hún létà lè yẹn padà discover wípé àsólùyapa àṣẹ ọlọ́run ó kàn ń fi tọ́lọ́hún yẹn bojú tó bá da bẹ́lẹ̀ oríṣiríṣi ẹ̀ṣẹ̀ òní irú ẹni bẹ́ẹ̀ èèyàn ò fẹ́ máa ṣọ́ra fún un nítorí pé tábùkù rẹ̀ bá dé kọ́mọ́bà kó yẹn náà papọ̀ mọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ torí pé wọ́n ní fàkúlù kọ̀rí ni bílì mọ̀kọ́ rẹ̀ nìyẹn kùtẹ́gì ọ̀rẹ́ méjì kan tí wọ́n bá ń bára wọn rìn ẹ má béèrè kankan nípa ara wọn tẹ bá yá ti rẹ nìkan ìwà tó ń bẹ lọ́wọ́ ẹni yẹn ó ń bẹ lọ́wọ́ kejì ẹni tí ń bá mu gbó rìn bí ò bá mu gbó òun náà mu sìgá ṣèjú ìtòmí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ó máa ń tú ìjọmọ̀ àyà fàádà dẹ̀lílù wọ́n ní eléyìí ni ẹ̀rí ala anna shukumal maṣiya wípé aburú ti ń bẹ níbi ẹ̀ṣẹ̀ kọ̀dìyù tọ́lù rọ̀wábìtù òkàwíyá a máa fa rọ̀wábìtù okùn ìjọmọ̀ yà á fa nànànànànà ẹ́ wà yóò sí mọ̀ ha hm, yóò sì já fahadhi ilwakṣa التي يجد الإنسان بينه وبين إخوانه أحيانا ìmọ̀ dáṣe tiẹ̀ lọ́tọ̀ kì í ṣe tèmi lọ́tọ̀ ìdápasáyun eléyìí tọmọnìyàn máa ń rí láàrin òun àtàwọn ọmọ ìyá rẹ̀ àyáni nígbà míì ìyà natijatu litadannil iman ìdí sábà máa ń fà á òun náà ni lílẹ̀ rírẹ̀lẹ̀ ìgbàgbọ́ bí sábàbí irtikabil ma'asi pẹ̀lú sábàbí ṣíṣe àwọn ẹ̀ṣẹ̀ lè anna Allaha yusqitu al-'asi min qulubi ibadihi faya'ishu baynahu aswa aishin sakitul qadar thariyul hal la hurmata la وكذلك يفوت رفقة المؤمنين والدفاع الله عنهم فإن الله يدافع عن الذين آمنوا لأن الله تقول لا جو الله تقول لا رجاء yusqitu al-aasiya gbogbo ẹni tó bá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó sọ ẹ̀ṣẹ̀ di fáàrí tí gbogbo ayé mọ̀ ní ẹlẹ́ṣẹ̀ bó ti wulẹ̀ kẹ́ni ó jẹ́ èèyàn ńlá tó ó máa jábọ́ ni min qulubi ibadi nínú ẹ̀mí àwọn ẹrúsìn ọlọ́run kì í ní wéètì kankan lágbájá ó ń zènà mọ̀ ọ̀mùtí mọ̀ ni ó ń jìbìtì mọ̀ ni ó parọ́ kò ní lákàkún kankan lọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run ó yẹpẹrẹ rẹ̀ nínú gbáàyà gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ní ọlọ́run fayaishu bainahum aswa aishin ìṣẹ̀mí tó burú jáì ó ní ó máa gbé saqitul qadar gbogbo yìí téèyàn máa ní lára tá a fi ń káàyàn kún kò ní sí lára ẹ̀ a ní lè pè jẹ́rìí sọ̀rọ̀ àní lè fọkànbalẹ̀ sí zariyul hal ìṣesí rẹ̀ yóò kà kérébeje àní mọ̀ṣesí rẹ̀ ká pàtó la hurmatala kódà kò ní í sí ọ̀wọ̀ kankan lára ẹ̀ ẹni tó bá jó ń zìnà kì í lápọ̀nlé bólùkọ́ bá jó ń zìnà kò lè níyì níwájú àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ bíbá lè lé láńlọ́ọ̀dù tó bá jó ń sìnà kò lè níyì lójú ọjọ́ àwọn tẹ́nàntì bí mọ̀ọ́mù bá jó ń sìnà kò lè níyì lójú àwọn ọmọ àwọn ará àwọn ìjọ mọ́sálásí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹnikẹ́ni tó bá ti jó ní sìnà ọlọ́run ká aṣọ iyì àtàpọ́nlé ọlọ́run ti ká kúrò lára rẹ̀ títí tí yóò fi tọrọ àforíjì tí yóò fi jáwọ́ kúrò bẹ́ẹ̀. bákan náà wakadhalika yafutu rifqatul mu'minin ìbárìn ìbákọ̀wọ́ rìn papọ̀ àwọn ẹni rí olùbẹ̀rù ọlọ́run yóò bọ́ fún ẹ ní máa rí ní pẹ́bára àwọn ẹni rẹ̀ ní rí ń bẹ̀ àwọn ẹni rẹ̀ ò ní fẹ́ máa wà pẹ̀lú ẹ̀ ló jẹ́ pé n gbúdọ̀ kọ́ máa wò ni pé àwọn wo ló ń bá àwọn tó yẹ kó tó bá wà pẹ̀lú wọn tọ́lọ́ ó mọ wọ́ ṣe ó mọ jìnnà sẹ́sẹ̀ ìwọ náà mà nínú ẹ̀mí rẹ pé ẹni ọlọ́run ìwọ náà ṣùgbọ́n téèyàn bá jẹ́ ni bú kò ní fẹ́ máa báwọn ẹni dáadáa rìn àwọn ẹni dáadáa náà ó dẹ̀ máa dọ́gbọ́n yọ ọ́lẹ̀ wọn máa sá fún kó má bàa bà wọ́n ní orúkọ jẹ́ wàdìfọ́ àwùlọ àánihùn yóò sì máa pàdánù ààbò tọ́lọ́wọ́n bá máa ń ṣe é fún àwọn tán bá jẹ́ olùgbàgbọ́ òdodo tòótọ́ ọlọ́run máa ń protect àwọn olùgbàgbọ́ òdodo fàyínà lọ́wọ́ tó gbé dájú ọlọ́run ọba yudafi'u anil ladina amanu ọlọ́run máa ń dáàbò bo àwọn tí wọ́n bá ṣe kíni o àwọn tí wọ́n bá gba ọlọ́run ọba gbọ́. eléyìí jẹ́ kó yẹ wá wípé nínú àwọn nǹkan tí a mú lọ́kùnkúndùn tí yóò máa júwe pípé ìgbàgbọ́ wa òun náà ni kí a jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ èyí tó lè máa já okùn ọmọ ìyá wa gbogbo nǹkan tí ìjọmọ ìyá wa tí ó fi máa nípa òun ni ká máa ṣe ẹ̀rẹ̀ lómi ìwà àtọmọ ìyá rẹ̀ orúkọ tó ní kó má pè òun kó bẹ̀rẹ̀ sí ní pè bẹ́ẹ̀ òun náà bá bínú ẹ̀ bá yọ kúkú síra yín ibẹ̀ tí ń jà ọ̀yọ́ lẹ́yìn mẹ́ta sọmọ kí gbà tí bá ti ń rí eyín o ṣùgbọ́n níbo ni wàhálà ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba ní wàhálà tanabazu bil alqab bí sálísì mọ̀lìfọ̀sọ́ bá dé ibẹ̀ ẹ bá pòrò ayín ní ìnagijẹ ó ní ọmọ pòun hmm? ó ní ọmọ pòun dógó onídógó náà lọ́mọ pé gbogbo àwọn kan báyìí tó lè ba okùn ìfẹ́ jẹ́ eré pa ìyà máa ṣe erépa ọ̀pọ̀lọpọ̀ ọgbà erépa ìjà ní padà wọn kàn yẹn bóyá abidjan ti ń lé lọ ọba lẹ orókùn mọ lẹ́yìn gbà ojú rẹ̀ bá pọ́n ìwọ náà bá morogun ẹ má bínú má bínú má bínú eré mọ̀ ń bọ́ ṣe ìwọ náà bá file lórí gbọn orí bá ọba yọ òun náà bá lọ fagiyọ òun náà ni ṣèbẹ́yìn ló ti lẹ̀ mọ́ òun lẹ̀ lórí padà ibi tó ti ń ṣe pé kíní àbí gbà ojú bá wú eré lẹ́rú erépa yóò padà di ìjà yóò di àdáwà àìmọye ẹni tó ti di aláàbò ara látara pé àwọn ìṣeré pa so gbogbo nǹkan tó lè ba ìjọmọ ẹ̀yà jẹ́ tó lè fà á tí a fi wá máa dojú ìjà kọra wa ẹ ká gbìyànjú ká jìnnà sí o wàmí ni a nínú àmì lílẹ̀ ìgbàgbọ́ عدم الاستشعار المسؤولية في العمل لهذا الدين eléyìí ó kan olórí ó kan ẹlẹ́mù gbogbo wa ni a gbúdọ̀ ronú sí eléyìí dáadáa àìmọ́ máa fura ìmọ̀ ṣèṣe kò kàn mí nípa iṣẹ́ ìgbìyànjú nídìí ẹ̀sìn ọlọ́run kí ẹ sáwọn ẹ̀kú tí n bá ti ń kírun parí nù ẹ̀mí ò bá àmọ́ kí tí n bá ti ń gbààwẹ̀ parí nù kéèyàn mọ̀ mọ́ nígbìyànjú lérí bẹ́sìn ọlọ́run ó ṣe máa tàn níbi téèyàn bá wà ìmọ̀ ìmọ̀ káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni ìmọ̀ ìmọ̀ ṣe wáàsí fáwọn èèyàn ni ìmọ̀ ìmọ̀ gba àwọn èèyàn ló ń gbẹ ṣe olóore ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn máa rí iná àgbóyé ẹ̀sìn kọ́ máa jó rẹ́yìn láwùjọ téèyàn wà kéèyàn sì mọ èsè kò káyà mọ́sálásí mi kò kún mọ́ yìí àwọn èèyàn náà ti sọ ṣíríkù dẹ̀sìn yìí àwọn èèyàn ní òmọ kùránì ká yìí èèyàn sì wà nírú àwùjọ bẹ́ẹ̀ èèyàn ń bóyín inú rẹ̀ tó ń dọ̀ ó gbọ́dọ̀ gbìyànjú ipa wo ni ó sà ìgbìyànjú wo ni wọn náà ó ṣe tẹ̀sán ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi máa lọ síwájú. Si nínú ìgbìyànjú táwọn èèyàn ń ṣe nísìn ọlọ́run bá kó bá san wọ́n lẹ́san òní pẹ́lú mi tó bá ti súnmọ́ ọ pé ah sẹ́ẹ̀tì yìí ẹ̀dàkùn tó mẹ́wòrì ẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ ni ẹ̀jọba ń kó àwọn lẹ́kítọ̀ kan síbẹ̀ ẹni oúnjẹ òun èyí sàfà ṣùgbọ́n gbogbo lẹ́kítọ̀ àwọn àfà tó jẹ́ àfà súnà dáadáa lóní tó bá ti súnmẹ́lẹ̀ yóò kó fún un bẹ́ẹ̀ náà bá lọ gbogbo ah ẹ̀dàkùn ah, òun gbádùn wá sí àfà àtẹ̀fẹ́ ẹ̀dàkùn tẹ́ bá tún rí sí ẹ tún fóun o ńjọba tún ilé ìgbà èwo ni òye ń bẹ̀ ìdúndọ́gbọ́n ṣe dánilẹ́kọ̀ọ́ fún àìmọye àwọn èèyàn tó ti wà guided tó yẹ pé àfáà tó ṣe wáàsí gan ọmọ ẹnìkan tó kàn gba wáàsí òun sórí sẹ́ẹ̀tì òun ló lọ fún ẹni yẹn ó tún ṣàlàyé ẹ̀fẹ́ ni yẹn tọ́lọ́run ti padà sọ ẹni yẹn di tó gbàgbọ́ yẹn sí ìgbìyànjú kan lélẹ́yìí èwo ni wọ́n ń ṣe o èwo ló ń ṣe bá gbọ́lidé ojú oṣù kan la lò ń lé ojú oṣù méjìlá ló ń lé kí ló ṣe ọlọ́gbá tébù tẹ́nísì àbí wọ́n ta jókà wọ́n àmọ́ béèrè pé ah ìwé àfa ṣebí ilé kéwọ́n náà níwọ̀ wà nasarala salam nínú àmì pé imani ó lẹ ó ní adamu adamu stishari masoliyata. عدم استشعار المسؤولية في العمل لهذا الدين àìmọ́ máa fura ojúṣe pé èèyàn lójúṣe nídìí ẹ̀sìn fala yas'a li nashrihi ẹ̀ ní rí kó sapá lérí títan ẹ̀sìn ọlọ́run ká lérílẹ̀ ẹ wá àwọn bàbá wa tó ṣáájú ọlọ́run ọba kó bá kẹ́ wọn kó bá san wọ́n dáadáa àfáà mi ò fi ìlú rẹ̀ lẹ̀ ẹsẹ̀ ni ó fi rìn wá wọ́n sọ ìtàn àfáà kan wípé oníwà máa ń ṣe tẹ̀síìr nílùú kan wọ́n láti lọrin ni ó sì ẹsẹ̀ ni ó sì fi rìn wá sílùú yẹn àti inú ṣàbán ni ó ti kúrò nílé nítorí pé wọ́n fẹ́ lọ ṣe tẹ̀síìr nínú Ramadan nílùú tí ń lọ. tọdún bá ti kú tí Ramadan bá kú bí ijọ́ mẹ́ta ní o tó débẹ̀ ẹsẹ̀ ní o fẹ̀rẹ̀ lọ torí pọ́ bẹ́ẹ̀ lọ ṣe tẹ̀síìrì fáwọn yẹn. àwọn ìgbìyànjú táwọn tó ṣáájú yìí tí wọ́n ṣe ìmọ̀ tí wọ́n ń gbà náà kò tó ti àwa tá a wá ń sìn ṣùgbọ́n wọ́n gba ìmọ̀ pẹ̀lú àníyàn páwọn fẹ́ lò ó àwọn sì fẹ́ fọ́n ká ọlọ́run wá fi àlùbáríkà sí mọ́ wọn ẹ wàá rò pé gbogbo ìmọ̀ ayé ni wọ́n mọ̀ ọlọ́run fattaqullaha wa ẹ̀páyà ọlọ́run pẹ̀lú ìmọ̀ tẹ́ ń gbà ọlọ́run ọba kó ba lè ṣàlékún ìmọ̀ náà fún yín abẹ́ ọlọ́run ọba ń tó bẹ̀rẹ̀ kó ṣàlékún ìmọ̀ ẹnì kọ̀ọ̀kan wa fọlẹ́yẹsẹ̀ àlì nashrihi kò ní sapá láti máa fọ́ ìmọ̀ yìí ká láti máa fọ́ àgbọ́yé ẹ̀sìn ká tó bá lọ nínú ilé náà ní kódà kò ní lọ kírun mọ́sáàsì yóò láwọn tó ń kírun mọ́sáàsì ò gbàgbọ́yé ẹ̀sìn so ṣàlàyé fún wọn wala yas'a li khidmatihi kò tiẹ̀ ní sapá kankan láti lè ṣiṣẹ́ fún ẹ̀sìn ọlọ́run ala naqid min ashabi nabi sallallahu alayhi wa sallam eléyìí ó jẹ́ ìdàkejì naqid ay khilaf àtòdìjẹ ló jẹ́ min ashabi nabi sallallahu alayhi wa sallam sí ìṣesí Si, si, àwọn sàábé alẹ́dínà lámà dákàlù fìdín ṣàárù bilmasuliyya ti alẹ́lfáwò àwọn tó yẹ pé ní kété tí wọ́n wọnú ẹ̀sìn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fura mọ̀ wípé àwọn lójúṣe alẹ́lfáwò ní kíákíá àwọn lójúṣe wàhádà Tufayl ibn Amr radiyallahu anhu ọ̀kan náà àwọn sàábé náà ń pè ní Tufayl ọmọ amúrù ọlọ́run yọ́nú sí kàmkánà bayna ìsìláàmì kí ló ń bẹ láàrin ìgbà tó gba islam wa dhahabihi li da'wati qawmihi ila Allah azza wa jal àtìgbà tó bẹ̀rẹ̀ sí ní ń pe àwọn ìjọ rẹ̀ sí ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́run lakot nafara ala al-fawr li Tufayl ó dìde wuya alẹ́lifọ̀n láì fi àsìkò ṣòfò nígbà tó ti gba ìsìláàmù báyìí lè dá àwọn ti kọ́ òní ó bẹ̀rẹ̀ sí ní pe àwọn ìjọ rẹ̀ lójú ọ̀nà ìsìn ọlọ́run wà bí mujarradi dukhulihi fi din ní kété tó gba islam àhásà ó ń fura mọ̀ wípé anna alayhi mas'uliyatan azima ojúṣe tó tóbi fún wọn bẹ lọ́rùn òun fàtọ́lẹ́bà minar rasul sallallahu sallam ó sì tọrọ látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run an yarji'a ila qaumi onírè òjíṣẹ́ ọlọ́run yọ̀ǹda fún mi mo ti gbọ́ ìsìláàmù yìí mo ti mọ kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ò mo ti mọ rí mo ti mọ ẹ̀ṣẹ̀ yọ̀ǹda fún mi kí n padà lọ báwọn èèyàn mi n ò rẹ́ni sọ eléyìí fún wa kí n lọ ṣàlàyé ẹ̀ fún wa nínú ẹbí yín ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ni ọmọ tí wọ́n mọ̀ yìí èyí tí wọ́n ń gbọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò rẹ àwọn ẹ̀gbọ́n rẹ àwọn òbí rẹ wọn ò mọ eléyìí nígbà ó padà lọlé ṣèbó ń bóyin ni nítorí yẹ kó o sọ ò dákẹ́ ìwọ náà tún kún wọn lọ́wọ́ lórí nǹkan tí ò dá afáwa Tufayl ó gba ìyọ̀ǹda lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam olórí òjíṣẹ́ ọlọ́run yọ̀ǹda fún mi kí n padà lọ bá àwọn èèyàn mi. فرجع داعية إلى الله سبحانه وتعالى Tufailu ṣẹ́rí padà lọ báwọn ẹbí rẹ̀ lẹ́ni tó ń pè wọ́n sójú ọ̀nà Ọlọ́run walkathiruna al-yawm ṣùgbọ́n ìṣẹ̀ṣẹ̀ àwọn èèyàn lẹ́ni ọgọ́rọ̀ èèyàn yamkuthuna fataratin tawila wọ́n ó dúró fún àìmọye àsìkò àwọn ọjọ́ tó gùn gbọ́ọ̀rọ̀gbọ́ ma baina litisamihi bid-din hata wusulihim ila marhalati da'wa lẹ́yìn ìgbà tọ́lọ́run wọ́n bẹ̀rẹ̀ ti sáàmì ibi dín lẹ́yìn ìgbà tẹ́sìn ti yé wọn tí wọ́n ti dúró déédéé ń di ẹ̀sìn wọ́n wà tún dúró pẹ́ ata usulihim ila marhalati da'wa kan tó máa pa àwọn èèyàn sí di ẹ̀sìn ẹ̀sìn ti yé ó gbà pé ó mọ̀ pé sáwọn ìgbà kò tí ì tó táìmù lá wọn bẹ́ẹ̀ yìí tó mọ̀ náà máa pèpè sí ojú ọ̀nà ọlọ́ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí agudo gbọ́yé mo fẹ́ pè pè sójú ọ̀nà ọlọ́run kò gbúdọ̀ dí mo fẹ́ nímọ̀ lọ́wọ́ torí pé ẹni tó lóun fẹ́ máa pè sójú ọ̀nà ọlọ́run tó ṣe pé lórí àìmọ̀kan ni ẹni tí yóò bàjẹ́ òun ni yóò pọ̀jù tí ó ṣe lọ àpèjúwe rẹ̀ ò yàtọ̀ sí ẹni tí èsì medical doctor tó wá lọ rán kóòtù funfun ẹ́ tó lọ wọ̀ tó nígbà tí àwọn doctors ti daṣẹ́ lẹ̀ wọ́n wá sara wọn wọ́n tọ́gọ́rùn wọ́n wá lọ sí state hospital pé àwọn ọmọ tọ́jú aláàárẹ̀ kíjọba má fáwọn lówó kankan tà wọn àwọn ọmọ ṣirinṣẹ́ ládàá ẹ̀dá kùn séjọba yọ̀ǹda wọn ẹ̀mí tí ó ṣòfò lásìkò táwọn fi ṣiṣẹ́ ìlọ́po mẹ́wàá rẹ̀ òun ni ó jẹ́ sí ẹ̀mí tó ṣòfò nígbà táwọn dókítà tó ń daṣẹ́ lẹ̀ béèyàn mẹ́wàá bá kú nígbà tí dókítà daṣẹ́ lẹ̀ ìgbà táwọn tí wọ́n ṣe dókítà tí wọ́n lọ gbaṣẹ́ dókítà èèyàn ọgọ́rùn-ún ló kù nígbà táwọn bá wà lẹ́nu iṣẹ́ torí pé orí iṣan ni wọ́n ti mọ gbọ́n àwọn èèyàn lábẹ́rẹ́ tó àpèjúwe ni wípé àníyàn wọn dáa lóòótọ́ àbáníyàn wọn ò dáa kódà àwọn láwọn ò ní gbowó tíjọba máa fáwọn lówó ìfẹ́ ọmọnìyàn làwọn ní àmọ́ ìmọ̀ tí wọ́n fi ṣiṣẹ́ yẹn kò sí eléyìí ni àpéjúwe ẹni tó fi ṣọ́ọ̀bù rẹ̀ lẹ̀ tó fi ọjà rẹ̀ lẹ̀ tó fi fọganáìsà rẹ̀ lẹ̀ ó wá lòun òṣìṣẹ́ mọ́ kí dáwà ló fẹ́ máa ṣe ẹbí lè rí wípé ìmọ̀ wo ló ní tó fẹ́ máa fi pa àwọn ẹ̀ṣẹ́ sí káàkiri a gbúdọ̀ wà níwọ̀ntúnwọ̀nsì a sì tún gbúdọ̀ sọ wípé ó dìgbà tá a bá mọ gbogbo mọ́lé ayé tán ká tó pèèyàn sí díẹ̀ sí ká wà níwọ̀ntúnwọ̀nsì ká máa pa àwọn èèyàn síbi ẹ̀sìn níwọ̀n bẹ́ẹ̀ yìí tá ti yé wa tá a ti mọ̀ lẹ́ni tí ó tún máa lékún ní kíni o nínú ìmọ̀ ẹ̀sìn. bákan náà kánà nọ́ọ̀sì ashab muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni àwọn èèyàn nínú àwọn tí wọ́n jẹ́ sàábí oúnjẹ ọlọ́run يقومون بما يترتب على الدخول في الدين من معاداة الكفار والبراءة منهم ومفاصلتهم àwọn wọ̀nyí àwọn máa ń dúró lérí nígbà tó bá ti gba Islam nǹkan tí gbígba Islam kó sínú wọn a máa mójútó mímú àdáyàtìlì kùfà àwọn tó lòdì sí tọlọ́hún wọn a lòdì sí tiwọn walbara'ati minhum wọn á yọwọ́ yọsẹ̀ kúrò níbi gbogbo ìlànà tó bá lòdì sí tọ́lọ́n subhanahu wa ta'ala wa mufasalatihim wọn á já kúrò níbi gbogbo ìlànà tí wọ́n ń bá bọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ ìlànà ẹbọ tó jẹ́ ìlànà kèfèrí. fàádà Thumamatu bun Uthalin radiyallahu anhu ẹ tún gbọ́kàn sí sàbẹ̀ tó ń pè ní sumama bin uthal kọ́lọ́wọ́n bá kó bá yọnu sí rọ̀ísù ahlil yamama ó jẹ́ ọ̀gá fún àwọn alu yamama lámà usira ìgbà tí wọ́n mú lẹ́rú wàjí àbíyí wọ́n bá mú lọ sí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam farubitọ fil masjid wọ́n bá súnmọ́lẹ̀ ní ẹgbẹ́ masalasi. farubitọ filmasjid wọ́n so mọ́lẹ̀ ní ẹ̀gbẹ́ masalasi wà arọdọ aleyhi rasulillah sallallahu alaihi wa sallam islam anabi wa sọ fún wípé gba islam thumma qadhafa Allahu nura fi qalbihi Ọlọ́run bá fi ìmọ́lẹ̀ islam Ọlọ́run jù sínú gbáyà inú ọkàn rẹ̀ fa asilama arákùnrin bá gba islam ẹni lójú ogun ní kẹfìrí lẹ́rú anabi sì ṣe wá àṣìbò kó gba islam ó sì gba islam wa dhahaba ila al-umra ó wá lọ ṣe umra falamma wasala makkata qala li kufari quraish pàtó dé maka ó sọ fún àwọn kèfèrí quraish tó wà maka ó ní la yaslukum habbatu hantatin min al-yamama hatta ya'dhan fiha rasulullah sallallahu alaihi wasallam hantọ hintọ òun ni wheat ọ̀pọ̀lọpọ̀ àwọn ará mẹ́kà tó bá jẹ wíìtì yàmọ́mọ̀ ni wọ́n ti ń kó wá arákùnrin yìí sì lọ̀gá ogun àwọn ará yàmọ́mọ̀ nígbà tó gba Islam ó bá sọ fáwọn kèfèrí pé hóró kan nínú wíìtì láti yàmọ́mọ̀ kò ní tẹ̀yìn lọ́wọ́ o títí tánàbí ò fi yọ̀ǹda fún mi àbí tánàbí bá yọ̀ǹda lẹ́tọ̀ọ́ rí o fàmùfà sọ́látò lùkùfà jíjára rẹ̀ kúrò lọ́dọ̀ àwọn kèfèrí yìí wàmù àsọ́ràtò lámì tìsọ̀díyàn sísẹ́lẹ̀ ọrọ̀ ajé tó ṣe mọ́ wọn yìí wàtẹ̀kìdìmù ká fati ìmùkànẹ́ tìlìmùtáhà àti fífi gbogbo nǹkan tó wà nínú kápá rẹ̀ láti lè ṣe lè dáhàwá láti lè fi ṣiṣẹ́ fún ipò sójú ọ̀nà ọlọ́run hásọ̀ láti alàlẹ́ fọ́ọ̀lù kíákíá náà ló ṣe ìgbà ọlọ́gbà Islam lẹ́ànà ìmánà olùjáàzìm torí pé ìgbàgbọ́ rẹ̀ èyí tí ó pegedé yìí ìstáwójábà mínú hádàlẹ̀ amẹ́l òun ló sọ iṣẹ́ ìgbìyànjú yìí di ọ̀ranyàn fún kí ni nǹkan tí a fẹ́ mú jáde nínú eléyìí òun náà ni pé gẹ́gẹ́ bí mùsùlùmí nínú àmì pípé ìgbàgbọ́ wa òun náà ni pé kí a ní ìtara láti máa pèpè sí ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́run bil ilmi wal basira pẹ̀lú ìmọ̀ àti òye kí a má mọ káwọ́ gbéra nígbà tá a bá rí wípé àwọn èèyàn ń mùmù rárá nínú àìmọ̀ kan nípa ẹ̀sìn gbogbo ìgbìyànjú tọ́lọ́run bá fún wa bó bá ṣe yé wa náà mọ́ láì ní tayọ ààlà ká gbìyànjú láti gbé àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run láti dá èèyàn lẹ́kọ̀ọ́ Islam láti tàn mọ́lẹ̀ sọ́pọ̀lọpọ̀ nǹkan tí ò yá àwọn èèyàn ìmọ̀ ká kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìmọ̀ kama máa ṣe wáàsí ká níjọ́ kan tá a máa ṣe wáàsí láwọn mọ́sálásí ìmọ̀ bóyá àwọn àwùjọ kan tá a ti máa ń pàdé ká máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ ká máa kọtíra síta káwọn èèyàn máa kà ìmọ̀ tá a bá ṣe wáàsí kan rẹ́kọ́ọ̀dù ẹ̀ báyìí ká fọn káàkiri káwọn èèyàn máa gbọ́ àti gbogbo ọ̀nà tọ́lọ́run bá fi ràn wá lọ́rùn láti lè máa pèpè sójú ọ̀nà ọlọ́run eléyìí ń tọ́ka sí pípé ìgbàgbọ́ ọlọ́run sọ́nà al-Qur'an أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́ni wa man aksanu qawlan mimman da'a ila Allah wa amila salihan wa qala innani minal muslimin ọlọ́ni kò sẹ́ni tó rọrọ̀ rẹ̀ sọ lẹ́nu kò sẹ́ni tó pé ní imani kò sẹ́ni tí islam rẹ̀ yanrantí tó ẹni tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́run mimman da'a ila Allah wa amila salihan tó sì ń ṣiṣẹ́ rẹ̀ wa qala innani minal muslimin tó sì ń lè sọ lásọ̀fọ̀ gbáyà ju kí mo jẹ́ ọ̀kan nínú olùjúwọ́jú sẹ́lẹ̀ fọlọ́ abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ ọlọ́run mọ́sẹ̀ bá ṣàṣepé ìgbàgbọ́ wa ṣe wá tí ó lè pè sójú ọ̀nà ọlọ́run lórí ìmọ̀ àti òye tó yẹ kòrókò wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima allahumma inna nas'aluka ilman nafi'a wa rizqan wasi'a wa amalan salihan mutaqabbala wa shifaan min kulli da' اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء ولساننا من الكذب وأعيننا من الخيانة إنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك خير هذه الليلة وخير ما بعدها ونعوذ بك من شر هذه الليلة وشر ما بعدها وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك